ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kì í sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọ̀n bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè náà owó náà mọ̀nàmọ́ná mi tún gbówó wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ ìyá mi the alternative bank ni the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank ṣé ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò buni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o dáńlóòdù bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. ẹ lẹ́ńbẹ̀ yẹn o ẹ sì káàbọ̀ sórí ètò the alternative life èyí ni àkànṣe ètò lórí rédíò tó ń dé sí etí gbọ̀yìn láti ilé ìfowópamọ́ the alternative bank tí a mọ̀ sí báńkì àrọ́pò ètò ìsúná bẹ́ẹ̀ mo mọ̀ pé orúkọ yìí alternative bank yẹn báńkì àrọ́pò ètò ìsúná yìí yóò ṣàjèjì sí yín ṣùgbọ́n o mo fi ń dá yín lójú wípé lórí ètò alternative life ni a ti máa gbọ́ onírúurú àlàyé tí yóò ṣe yín láǹfààní tí ẹ nílò láti fi ní ẹ̀kúnrẹ́rẹ́ àgbọ́yé nípa gbogbo nǹkan tí alternative bank fúnra rẹ̀ jẹ́ ètò orí alternative life yóò fún wa ní àlékún ìmọ̀ tó jinlẹ̀ nípa ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú tí yóò sì ṣí ojú yín sí ìgbésí ayé aláṣeyọrí níbi tí ẹ ó ti tayọ ní ẹ̀yìn tìka lára yín kí ẹ sì yan èyíkéyìí ìlànà ètò ìṣúná owó tí ó tọ́ hmm. àbẹ́ẹ̀rí nǹkan àwòdì sì fẹ́ gbé mi lórí lọ níbi tí mo ti ń ṣe orí olórí gbogbo àǹfààní jàǹkànjàǹkàn tó sodo sínú ètò the alternative life bí ẹ bá ṣe ń gbọ́ ló ti gba gbogbo iyè mi débi wípé mo sì wá gbàgbé àti dárúkọ ara tèmi gan káàsà ọlárẹ̀wájú adéwùsì lórúkọ mi èmi sì ni wọ́n máa jẹ́ atọ́kùn àti olùtọ̀nà yín nínú agbámi ìrìn àjò aláràmàǹdà yìí. ẹ̀hẹ́n ẹ dákun o mo kàn tiẹ̀ fẹ́ mọ̀ ni o ǹjẹ́ ẹ ti gbọ́ nǹkan kan rí nípa ìlànà ètò ìfowópamọ́ aláìní èlé nínú àbí ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ yín ni ǹjẹ́ ẹ tilẹ̀ ronú lórí pé kí ni ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú jẹ́ àbí bí ó ti ń ṣiṣẹ́ gan-an báwo ni àwọn ìlànà rẹ̀ tó ṣàrà ọ̀tọ̀ àti ìṣàmúlò ìgbésẹ̀ lámìyítọ́ rẹ̀ ṣe lè mú àyípadà bá bí a ti ń ṣòwò àti bí a ti ń ronú sí bí a ṣe ń ná owó. ìbéèrè pọ̀ ìbéèrè lọ́tún ló sì ní wá lẹ́yìn láàrin jákèjádò <laughs> ìbéèrè ti pọ̀ jù ṣùgbọ́n kò sí fòyà ètò the alternative life láti ilé ìfowópamọ́ the alternative bank báńkì àrọ́pò ètò ìsúná mo ti ní ìdáhùn sí gbogbo ìbéèrè yín ẹ̀yin sáwà pẹ̀lú wa bí a ti ń mú yín rìnrìn àjò wọ inú ìgbé ayé ọ̀tun onílànà ìfowópamọ́ aláìní èlé nínú kí ẹ sì kẹ́kọ̀ọ́ láti mọ̀ bí ó ti ṣe lè ṣàlékún àṣeyọrí yín nílànà ìṣúná owó ó dùn létí ó jẹ́ tí ń gbèsè àbí ọgbọ̀n ìṣẹ́jú péré ní ká lò mo sì ṣèlérí pé màá ti mú ẹ̀rí máa jẹ́ mi nìṣó tó péye wá fún yín nígbà tí a ó bá fi parí ètò. tó ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ kádìjọ mú ìrìn àjò yìí pọ̀n ní ṣísẹ̀ntẹ̀lé mo dé tán. ẹ ń tẹ́tí gbọ́ ètò arọ́pò ìṣúná eléyìí tí The Alternative Bank mú wá sí etí ìgbọ̀nyín. káàbọ̀ padà ò sórí ètò alternative life. èyí tó ń dé sí etí gbọ̀yìn láti ilé ìfowópamọ́ ti alternative bank báńkì arọ́pò ètò ìsúná lórí ètò ti alternative life tòní ìyẹn ìgbé ayé arọ́pò ọ̀tun a ó máa wo sàkún ohun tí ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú jẹ́ àti ohun tí kò tilẹ̀ jẹ́ kókó kan lèyí láti ràn yín lọ́wọ́ lórí àwọn ìpinnu ṣíṣe yín níbikíbi nígbàkúùgbà àti lọ́nàkọnà ẹ máa bá mi ká lọ. ìlànà ìfowópamọ́ aláìlélẹ̀ nínú ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ètò ìfowópamọ́ onílànà ẹ̀sìn Islam hmm, ó jẹ́ ìlànà àwòṣe arọ́pò ètò ìfowópamọ́ fún ìlànà àwòṣe ètò ìṣúná owó láwọn ilé ìfowópamọ́ onígbàlódé ètò ìfowópamọ́ aláìní èlé nínú a máa ṣiṣẹ́ lábẹ́ ìlànà ètò ìṣúná sí ìbámu pẹ̀lú òfin èyí tó de ètò ọrọ̀ ajé ní ti àgbékalẹ̀ ẹ̀sìn Islam bí ó tilẹ̀ jẹ́ pé ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú ń ṣiṣẹ́ níbàámu sí ìdarí ètò oníkàràkátà lọ́nà tẹ̀sìn ó ti di àṣà kan tí ó gbajúgbajà lágbàáyé lẹ́yìn tó ń ṣe ìgbélárugẹ fún akitiyan káràkátà àti òwò láàrin àwọn èèyàn lólórí òjórí láwọn iléeṣẹ́ ńláńlá kódà tó fi dé àwọn orílẹ̀-èdè gbogbo ìlànà àwòṣe arọ́pò elétò ìṣúná owó yìí tí wá di àṣà tó ti gbọ̀rẹ̀ gẹ̀jigẹ̀ ní àwọn orílẹ̀-èdè tó lé ní òǹkà márùndínlọ́gọ́rin ní tìbútòrò ilẹ̀ yúróòpù Asia Áfíríkà àti Amẹ́ríkà èyí kà sí àrà àbí èmi náà mọ̀ ó dá mi lójú pé ara tún ti máa wá yín sí ju ti tẹ́lẹ̀ lọ bí ẹ ti ṣe ń fẹ́ gbọ́ àlékún àlàyé sí i nípa ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú yìí ẹ má ṣe yọnu ètò the alternative life ló ń dé sí etí gbọ̀ọ́yìn láti ilé ìfowópamọ́ ti alternative bank báńkì arọ́pò ètò ìsúná ní ojúpọ̀nà ọ̀hún tó dájú fún gbogbo ohun tí ẹ nílò láti mọ̀ nípa ètò ìfowópamọ́ aláìní èlé nínú lóòótọ́ wọ́n yà lọ́tọ̀ọ̀tọ̀ láwọn ibì kan síbẹ̀ ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú ló ní àwọn ìlànà ìṣiṣẹ́ sí àti ètò tó jọra pẹ̀lú ìlànà ìfowópamọ́ onígbàlódé bí a bá ń dúnni mọ́ ọ̀kan òjọ̀kan ìlànà ojúlówó lámèyítọ́ àti ìtọ̀nà tó lọ ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ òfin nínú àwọn ètò àjọṣe oníṣúná owó bí a ti ṣe mọ̀ ní tòdodo pé a ní láti ní ìtọ̀nà nínú ohun gbogbo tí a bá ń dáwọ́lé ìfowópamọ́ aláìní èlé nínú ṣègbélárugẹ fún ó sì mú ìdánilójú tó péye fún ìṣedéédé orí òjórí àti òdodo pọ́nbélé kí ó wà nínú àjọṣe pẹ̀lú àwọn oníbàárà wa gbogbo nígbà tí a ò sì yẹ̀ láti fẹsẹ̀ ìlànà ògidì ètò ọrọ̀ ajé múlẹ̀ lónìí àfojúsùn wa lórí ètò alternative life ló dá lórí fífi àwọn àlàyé ìpìlẹ̀ tó de ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú mọ̀ yín ètò alternative life là ń mú wá fún yín láti ilé ìfowópamọ́ the alternative bank báńkì arọ́pò ètò ìsúná ẹ jẹ́ ká sinmi díẹ̀ ná nígbà tí ètò alternative life yóò sì máa tẹ̀síwájú lẹ́yìn ìgbà náà ẹ ṣeun. ẹ ti ìgbé ayé ètò ìṣúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìṣúná láti ilé ìfowópamọ́ The Alternative Bank. àǹfààní ìlànà òfin ètò ìfowópamọ́ aláìní èlé nínú àkọ́kọ́ ni ó mú nínú orúkọ rẹ̀ aláìní èlé nínú ètò ìlànà ìfowópamọ́ aláìlélẹ̀ nínú a kì í gba owó èlé bẹ́ẹ̀ ni a kì í fúnni ní owó èlé ó kà màmá bí ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ẹ má tí ì lọ kò lè ṣe mí léèmọ̀ pé ẹ lè mọ ohun tí owó èlé túmọ̀ sí ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún wí nítorí pàtàkì èyí owó èlé ni àpọ̀jù tàbí àlékún owó yálà tí a gbà tàbí tí a san lérí owó tí a yá tàbí tí wọ́n yá ni. ohun èlò fún pàṣípààrọ̀ àti òṣùwọ̀n ni owó jẹ́ ní pàtó. kì í ṣe a kò sì gbọ́dọ̀ fi ṣòdiwọ̀n àbùdá káràkátà ọjà. owó ní òun tìkára rẹ̀ kò níye kankan lórí àfi tí ẹ bá ṣàmúlò rẹ̀ fún ètò ọrọ̀ ajé nítorí náà kò yẹ kí ó jẹ́ ohun àròpọ̀ ìṣòwò pọ̀ oníkáràkátà kankan bí a ti rí láwọn ọjà mìíràn bí aṣọ oúnjẹ oníkóró irin epo rọ̀bì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá jẹ́ kí ìyẹn kó tiẹ̀ kọ́kọ́ sílẹ̀ sínú ọkàn wa. ó yẹ kí ìṣẹ́jú àáyá márùn-ún tó ó di ìṣẹ́jú àáyá mẹ́rin ó di mẹ́ta méjì ó di ẹyọ kan ó <laughs> rí nǹkan ó tún ti ní àlékún ìmọ̀ kún ìmọ̀ ìlànà tí ó tún kàn gẹ́gẹ́ bí òfin tó dé ní ìṣeléèwọ̀ fún àpọ̀jù ròyíròyí ewu àti ìṣiyèméjì nínú àjọṣepọ̀ ètò ìsúná àti ìdáwọ́lé. E nínú ètò ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú gbogbo àjọṣe ìdókòwò wa ló gbọ́dọ̀ mọ́ fónífódá kúrò níbi ìrújú kírújú nínú ìtọ́wọ́bọ̀wé àdéhùn ohun tí mò ń sọ ni pé kí a yẹra fún àwọn ohun tó lè fẹ́ máa ta kókó nínú àdéhùn àjọṣe gbogbo alájọṣe tí ọ̀rọ̀ kàn nínú ìdòwòpọ̀ ló gbọ́dọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ àti àìrújú ìmọ̀ nípa àjọṣe ìdòwòpọ̀ wọn tí wọ́n jọ ń ṣe àdéhùn lé lórí. ìlànà òfin òdodo àti àìṣègbè fún láfipínlẹ̀ ètò ìfowópamọ́ aláìní èlé nínú tí ó sì yẹra fún àjọṣepọ̀ irúkirú tí ó lè fẹ́ já sí ìjẹgàba léni àti àìṣòdodo bíi pípàdánù àwọn dúkìá tàbí ohun ìní ọ̀kan tàbí tọ̀túntòsì tí wọ́n dìjọ ní àjọṣepọ̀ nínú àdéhùn yòówù tí wọ́n jọ fọwọ́ sí bá a bá fi dídá tèmi o á pé mi kí n ní ìfọ̀kànbalẹ̀ lórí èyíkéyìí àjọṣe ìdòwòpọ̀ yòówù tí mo bá ní ìpín nínú rẹ̀ ó dá mi lójú pé ìfọ̀kànbalẹ̀ yìí wu ẹ̀yin náà tó bá wá rí bẹ́ẹ̀ fífowópamọ́ láì ní èlé nínú ló lè fún ọ bẹ́ẹ̀. eléyìí tó tún kàn ní tàwọn ìṣòwò kan tí a ṣe léèwọ̀ nínú ẹ̀sìn bíi tẹ́tẹ́ títa ọtí títà ìṣòwò ẹran ẹlẹ́dẹ̀ nǹkan ìhámọ́ra ogun àti ohun èlò ìjagun gbogbo fífi ìhòòhò ara ẹni hàn dé àti onírúurú ìṣe mìíràn tí ó lè ṣe ìpalára fún ọmọnìyàn ìgbé ayé rẹ̀ àti àwùjọ lápapọ̀ ètò ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú a máa ṣe ìgbélárugẹ fún a sì tún máa dáàbò bo pàtàkì ìṣẹ̀mí nínú ayé nípasẹ̀ èyí ó ń ṣe léèwọ̀ fún irúkirú ìṣe tàbí ìdáwọ́lé yòówù tó bá ń kọjú ìjà sí ìdáàbòbò àpọ́nlé ọmọnìyàn àti ìṣẹ̀mí ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin ni ìdúnmọ́ àgbọ́yé tó wà nínú ìṣàjọpín ewu nínú ìdókòwò àǹfààní kan tó ṣàrà ọ̀tọ̀ púpọ̀ nípa ètò ìfowópamọ́ aláìní èlé nínú gẹ́gẹ́ bí ìlànà arọ́pò ètò ìsúná sí ti ìfowópamọ́ onígbàlódé ní ti ìlànà aláwòṣe sí ìṣàjọpín ewu nínú àjọṣe òwò. ìlànà ètò ìfowópamọ́ aláìní èlé nínú a máa ṣàmúlò ìlànà àṣègbè fóníbàárà èyí tó gbọngbọ́n tí ó sì ń rí àwọn oníbàárà rẹ̀ gẹ́gẹ́ bí alájọṣepọ̀ nínú gbogbo ètò ìṣúná owó tí ó bá ń dà wọ́n pọ̀ nítorí èyí ni wọ́n aṣèjọ máa ṣàjọpín èrè àti ewu àìjèrè tí ó bá so wọ́n pọ̀ fínífíní ohun tí eléyìí ń ṣe ni pé ó ń ṣe kóríyá nípa àjọṣe àti ìṣedéédé nínú àjọpín ojúṣe ẹni bẹ́ẹ̀ ló sì ń ṣàtọ́nà fún ìṣedọ́gbandọ́gba èròǹgbà gbogbo ẹni tí ó bá jọ lọ́wọ́ nínú ìdòwòpọ̀ṣe kan nítorí èyí ojú tí ẹ ní láti máa fi wò ó ni pé kí a dìjọ ní ìfọwọ́sowọ́pọ̀ bù fún mi kí n bù fún ọ gbà mí lójò kí n gbà ọ́ lẹ́ẹ̀rùn ó dá mi lójú po gbé àṣàmọ̀ mi yé ìwọ ọ̀rẹ́ mi. wàyí o a lè fẹ̀dọ̀ lérí òróǹro pé o ti ní níkàáwọ́ rẹ báyìí àwọn àlàyé àti ìmọ̀ tí ó ṣeé ṣe kí o má ti ní tẹ́lẹ̀ tàbí kẹ̀ kí o tún ti ní pẹ̀lú àlékún nípa ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú. ohun mìíràn tí ó tún ṣe pàtàkì kí o dìmú ni pé àwọn àkànṣe ètò ìsúná ti báǹkì arọ́pò ètò ìsúná ìyẹn the alternative bank la gbé kalẹ̀ ní ìbámu sí ètò ìfowópamọ́ aláìní èlé nínú gbogbo ìwọ̀nyí ni a sì ṣe bẹ́ẹ̀ lójúpọ̀nà àti lè bá ọ gbé bùkátà rẹ tó ń ti àwọn ohun tó ń gbé ọkàn rẹ ló ń gbẹ bí a ti ṣe ń bá ọ rìnrìn àjò rẹ lọ síbi ètò ìsúná aláṣeyọrí bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò alternative life rèé o tó ń dé sétì gbọ́ yín láti ilé ìfowópamọ́ ti alternative bank báǹkì arọ́pò ètò ìsúná ẹ jẹ́ ká bọ́ sígboro ká lọ gbọ́rọ̀ látẹnu àwọn èèyàn a fẹ́ láti mọ̀ kí ni èrò wọn nípa ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú èmi ò mọ̀ bóyá bára ṣe ń wá mi sí. Si, láti mọ̀ ló ṣe ń wá ẹ̀yin náà sí ẹ má yín kúrò adétán ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kì í sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọn bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà tán máa yọ owó lórí mi láì nídìí kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè náà owó náà mọ̀nàmọ́ná mi tún gbówó lórí wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ ìyá mi alternative bank ni. Try the alternative bank. Bẹ́ẹ̀ ni o the alternative bank tí ọ̀nà ń gbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sú The alternative bank kọjá àfẹnuròyìn. Ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún. Ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápòjẹ. Sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé. Wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́. Kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. ẹgbẹ́rùkù ti ìgbé ayé ètò ìsúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìsúná láti ilé ìfowópamọ́ the alternative bank. ètò alternative life láti ilé ìfowópamọ́ ti alternative bank báńkì arọ́pò ètò ìṣúná ló sì ń de sétìgbọ̀yìn o adẹ ti wà nígboro ẹ jẹ́ kí a lọ wádìí bí àwọn èèyàn ti mọ̀ tó nípa ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú ẹ máa bá mi ká lọ. orúkọ mi ni adéolú báńgbé iṣẹ́ graphic designer mò ń ṣe mo ti gbọ́n pa non-interest banking rí lẹ́nu àwọn ọ̀rẹ́ mi but explanation tó fún mi yìí ò fi bẹ́ẹ̀ yé mi lọ títí wàláì nǹkan tí àwọn báǹkì máa ń ṣe fún mi tó máa ń múnú bí mi jù òní interest tó máa ń yọ lórí transaction and sometimes network lè lọ ànímọ̀ ah, nǹkan tó ṣẹlẹ̀ so kí ni tó máa ń ṣe yẹn ó máa ń múnú bí mi gan. ìgbà tí mo láìkì jù nípa báǹkì mi ó ní mastercard tó máa ń fún mi yẹn ọlọ́run mo lè fi ṣe internet transaction òun ni mo máa fi ń sọ fún spotify tí ma fẹ́ ra nǹkan lórí jumia òun ni mo máa ń lò transaction yẹn máa ń lọ déédéé internet transaction lọ déédéé lórí báǹkì mi nǹkan tí mo láìkì jù ni tí báǹkì mi bá lè máa fún mi lówó tó máa lè yá mi lówó tó lè fi support business mi àti wọ́n máa yọ eh, àwọn interest wọ́n máa yọ yẹn ọlọ́run báǹkì yẹn máa wà pa fún mi wàláì. ẹ gbárùkù ti ìgbé ayé ètò ìṣúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìṣúná láti ilé ìfowópamọ́ The Alternative Bank. Orúkọ mi ni Salome Ọládípọ̀. Mò ń ta gold nínú ọjà. Mi ò tí gbọ́ non-interest banking rí. Wọ́n máa ń fa fifty fifty naira yọ ní gbogbo gbà. Èkejì, èrò máa ti ń pọ̀ jù nínú bank. Then wọ́n kì í farabalẹ̀ dáyàn lóhùn rárá. Um, kinní kan tó máa wù mí kí bank mi ṣe fún mi ni pé tí ọjọ́ bí mi bá ti dé wọ́n send mi ní owó wọ́n bùn mí lówó mo mọ̀ pé wọ́n máa ń send sms o láti kí wa pé a kó ọjọ́ bí o but eh, bó tiẹ̀ dẹ̀ jẹ́ nǹkan péré ni wọ́n send wa lówó nítorí wọ́n ń jẹ owó lára wa wọ́n make owó lára wa so nínú owó tí wọ́n ń jẹ lára wa yẹn kó fún wa ní díẹ̀ nínú ẹ̀ ẹ̀ ń tẹ́tí pé ètò arọ́pò ìṣúná eléyìí tí the alternative bank mú wá sí etí gbọ̀ yín. ẹ orúkọ mi ni adédèjì olókoòwò ni mí bẹ́ẹ̀ ni mo ti gbọ́n pa non-interest banking ìyẹn báǹkì tí wọn kì í fi owó èlé sórí owó bẹ́ẹ̀ ni mo ti gbọ́n pa ẹ̀ ah nǹkan tí báǹkì mi máa ń ṣe tí kò kí ń dùn mọ́ mi tó dẹ̀ máa ń bí mi nú ni pé ìgbà míì wọn á kọ̀ déédéé yọ owó mi nínú báǹkì akọ̀rìbá bíi twenty naira ti yọ hundred naira ti yọ gbà míì five hundred naira ti yọ nínú owó mi mo na ah kí ni owó wọn yẹn kí ni kan maintenance kí ni kan sms na ah báwo ni mo máa fi ẹgbẹ̀rún náírà síbẹ̀ fẹ́ pé eight hundred naira ni máa bá tani mọ ojú ti bówó ṣe kúrò so ìyẹn máa ń bà mí nú jẹ́ ìyẹn dẹ̀ máa ń bí mi nú gan nǹkan tí mo fẹ́ràn jù nípa báǹkì mi ni pé oríṣiríṣi ọ̀nà la lè fi gba la lè gbà láti fowó ránṣẹ́ ìgbà míì a lè a lè lo ussd ìgbà míì a lè lo app ìgbà míì so ìyẹn oríṣiríṣi ọ̀nà tí wọ́n pèsè fúnlẹ̀ fún wa láti lè fi láti lè fi fowó ránṣẹ́ yẹn ìyẹn ìyẹn da díẹ̀ ah A da tí báǹkì wa bá lè máa ràn wá lọ́wọ́ nínú okòwò wa bóyá wọ́n fẹ́ yá wa lówó àbí pé bóyá wọ́n fẹ́ yá mo fẹ́ ṣòkòwò ńsìn wọ́n fẹ́ yá mi lówó tí owó ìlé òdè ní pọ̀ kò ṣe ìtẹ́yẹ a máa fẹ́ yáwó tá a máa lọ bá báńkì tá a máa kọ̀wé ránṣẹ́ sí wọn tó ní dá wa lóhùn tàbí kí owó ìlé yẹn gara tí olúwa ò lè san so ìyẹn ìyẹn ìyẹn da tí báǹkì mi bá lè ṣe yẹn fún mi tẹ́ pé ah wọ́n lè máa yá mi lówó tó lè máa ràn mí lọ́wọ́ nínú okòwò mi ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kìí sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọ ọ̀bẹ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ ẹ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì nídìí ha jíjá owó láì nídìí. oyè ẹ̀nà owó náà mọ̀nàmọ́ná mi tún wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ ìyá mi farabalẹ̀ the alternative bank ni the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank tí ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sú the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò buni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. ìgbóhùn àdùn púpọ̀ ní káwí o káàsà ẹ ṣeun tí ẹ wà pẹ̀lú wa níbẹ̀ tí ẹ sì tún wà pẹ̀lú wa lórí ètò the alternative life tó ń dẹ́sẹ̀ tì gbọ́yìn láti ilé ìfowópamọ́ the alternative bank ilé ìfowópamọ́ the alternative bank tá a mọ̀ sí báńkì arọ́pò ètò ìsúná ló mú un lọ́kàn láti ṣàgbékalẹ̀ ìlànà ètò ìsúná owó aláṣeyọrí níbi tí oníkálukú wa yóò ti ní ìkáwọ́ àti òmìnira rẹ̀ nípa ètò ìsúná owó rẹ̀ a ní àwọn ọ̀nà àbáyọ lọ́lọ́kan òjọ̀kan sí àwọn ètò ìṣúná owó láti mú kí ayé àti ìgbé ayé túbọ̀ wá pẹ̀lú ìrọ̀rùn ní gbẹdẹmukẹ bí a ti ń bójútó àti gbọ́ bùkátà ètò ìṣúná yín alára ọ̀tọ̀. báńkì arọ́pò ètò ìṣúná the alternative bank ní ojúpọ̀nà gbòógì náà tí o nílò láti fi ṣàtọ́nà ara rẹ nípasẹ̀ ìlànà onítẹ̀wọ́gbà ìgbàlódé àbí tí ọmọ táyé ń bí kí o sì fi bọ́ sínú ìgbé ayé olómìnira àti ìdẹ̀rùn akẹ́kọ̀ọ́ nìwọ àbí òṣìṣẹ́ olókòwò ìṣòwò káràkátà àgbẹ̀ ẹni yòówù kò jẹ́ àti ohunkóhun yòówù tí ìṣúná rẹ jẹ ọ́ lógún sí ọ̀nà àbáyọ kan ń bẹ fún ọ lójúnà arọ́pò ìgbé ayé ọ̀tun ìwọ kàn pé zero one seven zero zero zero five five five tàbí kí o kàn sí wa lójú òpó ayélujára ìtàkùn àgbáyé wa www.altbank.ng láti bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ tayọ ìfowópamọ́ nìkan. o lè darapọ̀ mọ́ wa lójú òpó app ti altbank ìyẹn lójú òpó ti apple store tàbí google play store gẹ́gẹ́ bí irúfẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ bá ti jẹ́. o tún lè bẹ̀ wá wò kí o sì darapọ̀ mọ́ wa lójúpò ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lórí ayélujára lórí Facebook wa The Alternative Bank tẹ̀lé wa lórí ayélujára ti X ìyẹn Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ at altbankng àti lórí Instagram at altbankng darapọ̀ mọ́ wa nínú ìgbé ayé ọlọ́tun kí o sì ní ìrírí ìgbé ayé tó tayọ ìfowópamọ́ nìkan. ẹ gbárùkù ti ìgbé ayé ètò ìṣúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìṣúná láti ilé ìfowópamọ́ The Alternative Bank. láìsí àní-àní ìrírí ọ̀tun aṣíniníyè gbà ní tòní lórí ètò the alternative life tí báńkì arọ́pò ètò ìsúná ìyẹn the alternative bank ṣe agbátẹrù rẹ̀ ní báyìí ẹ ti mọ kí ni ohun tí ìlànà ṣíṣe ìfowópamọ́ aláìní èlé nínú jẹ́ ìdí ẹ̀ tí ẹ fi ní láti yan àwòṣe onílànà arọ́pò ètò ìsúná àti àwọn ibi tí ẹ ti lè ṣàwárí báńkì arọ́pò ètò ìsúná ìyẹn the alternative bank kílẹ̀ ń dúró mú jẹ́ ká mú ẹ bẹ̀rẹ̀ ìgbé ayé arọ́pò lọ́nà ọ̀tún. ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ náà. ọ̀rẹ́ wo kì í sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọn bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì nídìí ha jíjá owó láì nídìí. oyè náà owó náà mọ̀nàmọ́ná wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ ìyá mi the alternative bank ni try the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank ṣé ọ̀nà ń gbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank.